اتقوا الله سبحانه وتعالى حق تقاته كما أمر بذلك في القرآن العظيم وكما رغب وحث على ذلك النبي صلى الله عليه وسلم في أحاديثه الصحيحة واعلموا أن تقوى الله سبحانه وتعالى واجب على كل مسلم ومؤمن عباد الله اعلموا أن هذه الحياة الدنيا لعب ولهو كما أخبر بذلك الله سبحانه وتعالى في القرآن العظيم ولم عباد الله أن هذه الحياة الدنيا مع ما طالت فلا بد أن تزول يوما وقد أرسلنا الله سبحانه وتعالى إلى ما ينفعنا في الدار الآخرة وقال الله تعالى يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون اعلموا عباد الله أن الحياة الدنيا لا تساوي شيئا عند الله سبحانه وتعالى إنما هي طريق إلى المقر الدائم إما النار وإما الجنة ولذلك حسن النبي صلى الله عليه وسلم في حديثه الصحيح حيث قال من حديث عبد الله بن عمر رضي الله عنهما حيث قال النبي صلى الله عليه وسلم قم في الدنيا كأنك غريب أو عابر سبيل وكان عبد الله بن عمر رضي الله عنهما يقول فإذا إذا أمسيت فلا تنتظر المساء إذا أصبحت فلا تنتظر المساء وإذا أمسيت فلا تنتظر الصباح وكذلك عباد الله قد وردت آيات كثيرة في القرآن في ذم الدنيا والاغترار بما فيها من النعيم قال الله تعالى واضرب لهم مثل الحياة الدنيا كماء إن أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل على كل شيء مقتدرا وقد ثبت عن النبي صلى الله عليه وسلم أنه قال لو كان لو أن الدنيا تساوي عند الله جناح بعوضة ما سقى منها كافرا شربة ماء أو كما قال وعلى هذا عباد الله يجب علينا أن نعلم علما يقينا علما يقينيا بأن هذه الحياة الدنيا هي دار العمل وليس بدار القرار يجب علينا أن نعلم أن غدا حساب ولا عمل واليوم عمل ولا حساب ولذلك يجب علينا أن ننظر في أنفسنا وننظر ماذا قدمنا لغد ما المراد بالغد في هذه الآية آه، غدا الآخرة يوم القيامة ماذا قدمت ليوم القيامة انظر في أعمالك انظر في عباداتك انظر في معاملاتك مع الناس ماذا قدمت لغد وإذا قامت قيامتك اليوم أن لك عند الله من خير تستفيد منه يوم القيامة وإذا قامت قيامتك اليوم عباد الله وأن لك من جزاء تنتظر من الله سبحانه وتعالى ولذلك يجب علينا أن نعمل كأننا كأننا غرباء وكأننا عابري سبيل في هذه الحياة الدنيا وقد سأل رجل من الصحابة رضوان الله عليهم النبي صلى الله عليه وسلم عن عمل إذا عمله يحبه الله ويحبه الناس ماذا قال له النبي صلى الله عليه وسلم اذهب في الدنيا يحبك الله وازهد فيما عند الناس يحبك الناس وهذا عباد الله يدل على أن هذه الحياة الدنيا زينة وتفاخر وتكاثر بين الناس في الأموال في الأموال والأولاد ومن ومن الذي يظفر في هذه الدنيا إلا من عمر دنياه بطاعة الله سبحانه وتعالى وطاعة نبيه صلى الله عليه وسلم ومع ذلك لا ينبغي أن ننسى نصيبنا من الدنيا كما قال الله تعالى وأحسن كما أحسن الله إليك ولا تنسى نصيبك من الدنيا نطلب من الدنيا ما يعني يتقوى بها أجسامنا لعبادة الله سبحانه وتعالى وليس بأن نجمع الدنيا لأجل الدنيا نجمع الدنيا لأجل أن نتوسل بما نجمع إلى إلى الدار الآخرة لليل رضا الله سبحانه وتعالى أدعوكم الله وبارك ولا أترويكات قفون عن النبي محمد صلى الله عليه وسلم أبي الله وبارك ولا كما سبا سالكم إكاره كما سالكم غيره كما سالكم ريا جنجتاره فما سابع النبي أتوقع أن توا ولو النبي صلى الله عليه وسلم في يوم الجواب إلى القيامة أبي الله وبارك ولا كما سكاين كوانا كنا نتوا ولو إلى النبي صلى الله عليه وسلم أي رسول الله وبارك ولا gẹ́gẹ́ bí a ṣe máa ń sọ àsọ́lẹ̀ fúnra wa ní gbogbo ìgbà ipé gbogbo ọ̀rọ̀ pátápátá ọ̀rọ̀ ọlọ́run ọba alikiola ìtí ń ṣe alukur'an òun náà ló lóore jù nínú gbogbo ọ̀rọ̀ bákan ìlànà anabi sallallahu alayhi wa sallam ìtí ń ṣe sallallahu alayhi wa sallam òun náà ló lóore jù nínú gbogbo ìlànà téèyàn máa tẹ̀lé káwá ti pè ní àdádálẹ̀ nínú ọ̀nà tá à ń gbà jọ́sìn fọlọ́run ọba alikiola ká ni gbogbo tó bá ti jẹ́ àánú àánú ègbèyàn lọ sí ibi ìyọnu ọlọ́run ọba àríkíọlá a máa mú ni pàdé ìbínú ọlọ́run ní tó bá di jọ́ ògbédà kìyàmà àbí ọlọ́run ọba àríkíọlá kó mọ́sà sọ wa kó nínú ìbínú ẹ̀ kó mọ́sà sọ wa kó nínú ìyà rẹ̀ ẹ̀yẹ rúṣin ọlọ́run ọba àríkíọlá ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run nípa apá àbòsí ẹ̀ ká bẹ̀rù ẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run ọba àríkíọlá ṣe máa ń pè wá ní gbogbo ìgbà gẹ́gẹ́ bí ọlọ́run ọba àríkíọlá ṣe máa ń kì gẹ́gẹ́ bí ànábì sallallahu alaihi wasallam bóun náà ṣe máa ṣe wá lójú kòkòrò lọ síbi ìpáyà ọlọ́wọ́ba àlekèọlá káwá lọ lè mọ̀ pé ìbẹ̀rù ọlọ́wọ́ba àlekèọlá tá à ń sọ fúnra wa yìí ọ̀ràn èèyàn ló jẹ́ fún gbogbo ẹ̀dá pátápátá ni ni fọmọdé ni àbágbàlagbà túláàsì ní kálọ̀ lè mọ̀ pé ilé ayé tá ń bẹ̀ yìí bá ṣe wù kó gùn tó tó bá dijọ́ kan yóò padà parí yóò padà parí ń jọ kan ni ọlọ́ọ̀bá alẹ́kẹ́ ọlá ń júwe fún wa nínú alukur'an nínú àwọn oríṣiríṣi nínú àwọn àyà tọ́lọ̀ọ̀bá alẹ́kẹ́ ọlá ń ọlọ́ọ̀bá alikiola ó sọ fún wa nínú alukur'an ó ní wàzìrífù láhùn masala alhayati duniya ó ní ìrà nabi sallallahu alaihi wasallam sàpèjúwe fún wọn tí wọ́n bá ma báyé ṣe rí gbogbo àwọn tí ń ká iléyà gbogbo àwọn tí wọ́n ní dandan àwọn gbọdọ̀ ráyè yìí kọ́dà tí wọ́n bá pàdánù ọjọ́ ọ̀gbìdà kìyàmà ọlọ́ọ̀bà alẹ́kọ́lá ní sàpèjúwe ní ilé ayé yìí ó dà gẹ́gẹ́ bí omi ni tààtọ̀ kalẹ̀ láti sánmà fàtàràtọ̀ bí i nàbátò láàrín fàásùfà àṣí ìmá ń ríà tó jẹ́ pín bàtà wá sọ òjò yìí kalẹ̀ láti sánmà ẹ̀ ó wá rò papọ̀ mọ́ irúgbìn lẹ́ẹ̀lẹ̀ lẹ́yìn ìgbà tó wá rò papọ̀ mọ́ irúgbìn lẹ́ẹ̀lẹ̀ tó di pé gbogbo ẹ̀ green ó di pé gbogbo ẹ̀ ó di gbogbo ẹ̀ sojú lẹ́yìn

yóò ma ṣe mìnìmìnì lójú fún ẹni tí ò bá já nǹkan tán pè láyé mà nígbà tó bá wá di pé èyàn bá ń wò pé ah, àti wá aráyé ìtán àwa ń wò pé gbogbo tán wá òun náà láti lépa bá àwa ń wò pé ká máa jẹ̀gbádùn ká máa jẹ̀gbádùn ayé yìí ibẹ̀ náà ni agbára àríkẹ́ ló ti dé ibẹ̀ náà láti ìbomi inú al-Qur'an ọlọ́ọ̀bá alékẹ́ ọlá ń sọ fún wa pé ọmọ alhayatu dúníyà illa mata'ul ghurur ọlọ́ọ̀bá alékẹ́ ọlá nílé ayé tẹ́rí kò jẹ́ kankan àyàfi ìgbádùn tàjẹni ìgbádùn ẹ̀tàjẹni ẹ̀ anábi sallallahu alaihi wasallam anábi tó bá díjọ́ gbídà al-qiyama ẹ̀ wọ́n ní ọlọ́ọ̀bá alékẹ́ ọlá yóò ní kí wọ́n lọ lè mú ẹnìkan wá ànábí ó ní wọ́n wá ní ọlọ́run wá ní kán lọ lè mú wá wọ́n bá mú arákùnrin náà dé ọlọ́run bá lè kí ọlọ́run ní kán béèrè lọ́wọ́ ìjọ gbádùn rí nígbà tó fi wà láyé yóò lóhun mọ nǹkan tán pè ní gbádùn gbogbo gbádùn tó gbádùn láyé tí yà ò jẹ́ rí nígbà tó fi wà láyé nígbà tó ti kú gbogbo gbádùn yẹn ó ti parẹ́ yán ó ti gbàgbé ẹ̀ nígbà tó wá di pé ìyà ìyà ọlọ́ọ̀bà àlekíọlá nígbà tó di ni Ànábì sallallahu tó jẹ́ pé gbà tó fi wà láyé kò rí gbádùn kankan nínú ayé ṣe gbogbo ọmọ fojú wo ojú ìyá ni tó bá rí jẹ́ ńgbà kan kò ní rí jẹ́ ńgbà ẹni tó bá rí mu kò ní rí mu ńgbà míì tó jẹ́ pé ìyá ló fi lo gbogbo ìgbésí ayé rẹ̀ ànábì ni wọ́n wà ní kálọ̀ lè mú wá nínú inú inú àlìjẹ́nà ọlọ́ọ̀bà àdìkọ́lá tọ́ba wa mú dé wọ́n wà bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n wà ní ìjẹ́yà jẹ́ọ́rì ìjọ mọ̀ tán pè níyà yóò lówó tí ẹ̀mọ̀ nǹkan tán pè níyà yóò lówó ìyàrí bọ́rọ̀ ilé lọ́wọ́ yàn nígbàtí èyàn bá dénú sàárè nígbàtí ẹ̀mí bá padà sára tọ́bá bèèrè lọ́wọ́ yẹ̀ pé kamila bí sàfihàn àti àdádà sí ní sábà bí ìyàgbé kílé èèyàn lò lórílẹ̀ ayé káti ẹ̀ka lọ́dún ọdún mélòó láti ẹ̀lò láyé náà gbogbo àwọn àyà tó rí bẹ́ẹ̀ nínú alukur'an ẹ̀rí pé èsì tí ma wá ń bẹ̀ náà ni pé labistu yawman aw ba'da yawm in labistu illa sa'atan min nahar pé ọjọ́ kan tí mo lò ẹ́n ọjọ́ kan péré náà mo lò aw ba'da yawm àbí apá kan nínú àwọn ọjọ́ ẹlòmí ó ti ẹ̀ sọ pé tó ń lò náà ni pé dèdí àsìkò kan lọ́wọ́ ọ̀sán ẹ̀yẹn tí ó ṣe kíni tí ó ti ẹ̀ tó ni tí ó ju wákàtí mélòó kan lọ gbogbo mẹ́rin bá ti wá òkú pẹ́ láyé tó bí ó ṣe rí kálùkù náà nù bí ìgbà tí èyàn bá wà ní ojú àlá ìgbà tí èyàn lála ni tí kú bá wá dé ọkálùkù wà tàjí ẹwà rírí ayé sáwà ń bẹ̀ yìí dárul amal ilé iṣẹ́ ni wàlá hisab kò sí zero kankan tẹ́ yóò ṣe láyé láyé sáwà alkiyama tó bá dijọ́ alkiyama sáà sọ fi ìjẹzá ìjọ́ alkiyama ta ń sọ yìí ọjọ́ ẹ̀san ni ẹ wàlá àmàlì kò sí tẹ́gà kàmàtẹ́ yóò ṣe gbogbo tó bá wù kéyò ṣe ẹ̀ tẹ́bí bá ti bọ́ lọ́rùn kéyàn máa bẹ́ ọlọ́wọ́ bá alékẹ́ ọlá pé ẹjá mi padà ẹjẹ́ kí n lọ lè tún ṣe mo ti mọ́ọ́tọ́ ìtọ́lọ́wọ́ bá alékẹ́ ọlọ́sọ fún ọ̀nà ní pé àsìkò ti kọjá àsìkò tó yẹ kó ṣe àsìkò náà ti kọjá òun náà ni ọlọ́wọ́ bá alékẹ́ ọlá ìfihàn wa létí nínú Al-Qur'an nínú Suratul Hajj ọlọ́ọ̀bá alìkíọ́lá sọ fún àpẹyà ayyuhalladhina amanu ọlọ́ọ̀bá alìkíọ́lá ní gbogbo ẹ̀yin mùmínì òdodo ẹ̀yin tẹ́

هنا أن تجعل بينك وبين عقاب الله وقايه òun náà ní kẹ́ fi gàgá sáàrin yí àti ìyà ọlọ́wọ́ bá àríkẹ̀ ọlá kẹ́yìn owó gbogbo tí ó mú yàn rí ìyà ọlọ́wọ́ bá àríkẹ̀ látọ́lá díjọ́ ìgbìjà kìyàmà kẹ́yìn wá fi gàgá sáàrin yà àti nǹkan náà òun náà ni wọ́n ń pè ní ìpáyà ọlọ́wọ́ bá àríkẹ̀ ọlá wàdáríkà bí fèèrè sọ àti yìí àwọn bí fèèrè ọlọ́wọ́ bá àríkẹ́ ọlọ́wọ́ pé àwọn mọ̀mí ní òdodo torí pé ẹni tó bá ní ìmánì òun náà láàṣẹ wà sí pé páyọ̀ ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá fún torí pé ẹni tí ò nígbàgbọ́ ẹni tí ò gbọ́ ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá gbọ́ àìbẹ̀rù ọlọ́run òun náà ni òjò gbọ́ ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá gbọ́ tí ò bá ti wá gbọ́lọ́run gbọ́ ọlọ́ọ̀bá àríkíọlá ní tẹ́kùnlá ọlọ́ọ̀bá àríkíọlá ní ẹgbẹ̀rún ọlọ́ọ̀bá àríkíọlá wọ̀lìdẹ́ndù náfùnmá kọjá mẹ́tìlẹ̀gọ́dì ọlọ́ọ̀bá àríkíọlá ní gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan ẹgbogbo ẹ̀dá kọ̀ọ̀kan ẹgbogbo ẹ̀mí kọ̀ọ̀kan ẹ máa wòye sí máa kọjá mẹ́tìlẹ̀gọ́dì kẹ́míkọ̀ọ̀kan máa wòye sí kí lóhun ti síwájú bọ́lá máa ń pàtí àmọ́tí ní dájú kí ni ọlá tí tọ́lọ̀ọba àríkì ọlá ń sọ fún wa kèé sí ọlá tí ń bẹ lẹ́yìn ọjọ́ níta wà ń bẹ̀ yìí ọlá tọ́lọ̀ọba àríkì ọlá ń sọ fún wa òun náà ni yaumul qiyama òun náà ni ọjọ́ ọjọ́ ẹ̀san oná lọ́lọ́wọ́ bá àríkẹ̀ ọlá ní ká máa ronú kí ni nǹkan tàà ti síwájú ọjọ́ tó jẹ́ pé ọmọ ò ní ṣàǹfààní owó ò ní wúlò fẹ́ nìkankan illa man ata Allaha bi qalbin salim àfẹ́yìn tó bá wá bá ọlọ́ọ̀bá àríkẹ lárí ẹjá wòye sí kí ni nǹkan tàà ti síwájú kó ní kálùkù máa bí ẹ̀mí ara rẹ̀ wò kí ni nǹkan tó ń ti síwájú nínú gbàgbọ́ nípa ọlọ́ọ̀bá àríkẹ ọlá kí ni nǹkan tó ń ti síwájú nínú àwọn iṣẹ́ dáadáa iṣẹ́ olóore tó wọn lọlẹ̀ ìbá tó bá tíjọ́ gbìdàlì kìyàmà kí ni nǹkan tó ń ti síwájú nínú àjọṣepọ̀ kí máa bẹ láàrin ẹ̀dá ọmọnìyàn sọmọnìyàn gbogbo àwọn nǹkan wọ̀nyí inú àwọn nǹkan tọmọnìyàn gbọdọ̀ ti síwájú ni tó jẹ́ pé yóò lọlẹ̀ bá tó bá tíjọ́ gbìdàlì kìyàmà ọlọ́run bá lè rán wa létí ń pàkèsí wa síwájú ká tó jáde láyé pé ká má gbàgbéra nípa ilé ayé ilé ayé tààrí láìbùn wọlá ọlọ́run bá lè sọ fún wa bò mí ìpé láìbùn

ẹ̀ẹ́n máa bá dámọ́ tí nìkan ní ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá wá gbólóhùn ìbẹ̀rù ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá lẹ́ẹ̀mejì ló pè níbi ayà yìí ó ní wàtẹ́kùnlá ó ní ẹ̀tún páyọ ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá ìbẹ̀rù ọlọ́ọ̀ ló fi bẹ̀rẹ̀ rẹ̀ ó tún wá ní ẹ̀tún bẹ̀rù ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá lẹ́yìn ìgbà tó o bá ti ronú sí pé kí ló tì síwájú fọ́jọ́ ọ̀la bẹ́lómi bá jòkó dáadáa tí ó bá wá sì sí àpẹ̀lú ààrẹ ẹlòmí ó rí pé á ah, ìrìn kankan tì síwájú o tó o bá ti wá bára rẹ bẹ́ẹ̀ wọ́tẹ́kùnlá tó bẹ̀rù ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá kó o tún tètè múra síṣẹ́ láti kò tẹ́mi bẹ̀ lọ́rùn rẹ̀ inna Allah khabirun bima ta ta'malun ọlọ́ọ̀bá àríkẹ́ọlá ní ohun lọba tó wọ́n fún yín níhò ní gbogbo nǹkan tẹ́ gbáyé sí ìgbàtẹ̀ bá wà láyé ìgbàtẹ̀ wà láyé ọlọ́ọ̀bá àríkẹ́ọlá ní wala takunu kalladhina nasullah ọlọ́ọ̀bá àríkẹ́ọlá ní ẹ má dàbí àwọn kan àwọn tó jẹ́ pé náà súnmọ́ wọ́n gbàgbé ọlọ́run ọba àríkíọlá wọ́n pa ọlọ́wọ́ bá alékiọlá ti ṣẹ́gbẹ́ kan wọn ò jọ́sìn fọ́lọ́wọ́ bá alékiọlá ìtọ́lọ́wọ́ bá alékiọlá pa wọ́n láṣẹ wọ́n máa ṣe wọ́n ò ṣe wọ́n wá sọ́ra wọn di gẹ́gẹ́ bí ẹranko wọ́n jẹ wọ́n mú láyé wọ́n bí sí wọ́n rẹ̀ sí wọn ò sì mọ orí ọlọ́wọ́ bá alékiọlá tó ṣe fún wa wọn ò dúpẹ́ orí tọ́lọ́wọ́ bá alékiọlá ṣe fún wa ọlọ́wọ́ bá alékiọlá nípa sáhùn anfúsahùn ọlọ́ọ̀bá àríkíọlá wá jẹ́ káwọn náà ó gbàgbé ẹ̀mí ara wọn nítorí pé ó gbàgbé ọlọ́ọ̀bá àríkíọlá ọlọ́ọ̀bá àríkíọlá jẹ́ kí ó gbàgbé àti ṣẹṣẹ́ dáadáa tí ó wúlò fún ọdún bá díjọ́ ọ̀gbẹ́jà àwọn tí wọ́n jáde kúrò nínú títẹ̀lé tọ́lọ́ọ̀bá àríkíọlá ni àwọn tí wọ́n tẹ̀lé àṣẹ tọ́lọ́ọ̀bá àríkíọlá ni ọlọ́ọ̀bá àríkíọlá ìran wa létí nínú àyà yìí kábílé máa mà bóyí sí pàtàkì tó ká múra dáadáa láyé tá yìí tàà bá ti kó láyé kò sí kankan tàà lè ṣe mọ́ ní dáadáa kò sí mùsàá lè kí máa kò sáàwẹ̀ tàà lè gbà máa kò sí zàká tàà lè yọ máa gbogbo tàà bá ti tẹ̀síwájú ká tó jáde láyé òun náà lókù tàà mọ̀ lọ lè bá àbáwọn kankan kan tàà nàbí sallallahu alaihi wasallam tàà nàbí ní ládàrí ó tún máa báyàn nígbàtí ilé ayé tí ó gùn rárá ni tó jẹ́ pé àsìkò díẹ̀ náà ni anábi sallallahu alaihi wasallam ẹnu àdísù abdullahi ibn umar radiyallahu anhuma anábi sallallahu alaihi wasallam ó ní kun fi dúnìyà ka annaka gharib anábi ni ma gbáyé bí ìgbà tó jẹ́ pé àlejò ni ọ́ ma gbáyé bí ìgbà tó jẹ́ pé àjòjì ni ọ́ aw abiru àbí ẹni tí ń rìn lọ ẹni tí ń kọjá lọ àjòjì òun náà lẹni tó wà nílùú kan tó jẹ́ pé kèése ìlú ẹ̀ àjòjì yóò farabalẹ̀ ju ẹni tó jẹ́ pé ábìrù sẹ̀bì lọ anábì ní àwọn ábìrù sẹ̀bì abẹ́ni tí kan rìn <clears throat> ni anábì sallallahu alaihi wasallam ní ẹgbìyànjú kí ẹ máa gbáyé bí ìkan gbé ayé bí ẹni tó jẹ́ pé kàrí lọ láyé ni ẹ̀yà Abdullahi ibn Umar radiyallahu anhuma ìgbà tó wá nígbà tó gba hadithi wá tó sọ́ntá nàbí sallallahu alaihi wasallam sọ́tán òun náà ma wá sọ ipé fàídà asubáta tó bá ti wá tí ó bá ti mọ́júmá nílé ayé tó wà yìí sílẹ̀ bá ti mọ́bọ̀ ma má máa retí ipò dìrọ̀lẹ́ ọ̀nà olóògbà tó fi máa retí ipò dìrọ̀lẹ́ tó fi máa retí ipò ní dìrọ̀lẹ́ òun náà ni pé máa ṣe dáadáa gbogbo dáadáa tó yẹ kó ṣe lásìkò má dájọ́ sí mọ́sọ̀kó dìrọ̀lẹ́ ìwájú kó tó ké ẹ̀ wọ́n kéèyàn máa ṣiṣẹ́ àlìkíámà bí ìgbà tó jẹ́ pé dọ̀la àmọ́ kéèyàn máa ṣiṣẹ́ ayé kéèyàn máa ìgbà tó jẹ́ pò ní dọ̀lá ni Abdullahi ibn Umar a máa sọ pé tó bá tún wá dìrọ̀lẹ́ tọ́nà tó wá ní kílẹ̀ mọ́ kí o dìrọ̀lẹ́ kílẹ̀ ò ṣúbọ̀ láyé pàdá tẹ́sìrì sọba má retí bó ṣe kíni má retí pé ilẹ̀ ó mọ́bọ̀ láàrọ̀ ọjọ́ kejì tẹ́yà bá ń gbáyé báyìí yóò rọrùn fún yàn yóò tó há sí náfíàkà kọ́bílá tó há àtàmù èyí ó máa ṣèṣirò ara rẹ̀ síwájú kó tó di pé wọ́n ó ṣèṣirò rẹ̀ èyí ó máa múra tí ó pè àgọ́dọ̀ تي والو ني جابو غوتاتي اقول ما تسمعون واستغفر الله لي ولكم ولسائر المؤمنين من كل ذنب الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه عباد الله اعلموا أن من نعمة الله سبحانه وتعالى علينا أن بين لنا بيانا شافيا في القرآن بيانا شافيا في القرآن العظيم ومن رحمة ورأفة النبي صلى الله عليه وسلم أن رسم لنا الصراط المستقيم الذي نسير عليه ولذلك نجد أحاديث النبي صلى الله عليه وسلم حيث يزهدنا النبي صلى الله عليه وسلم في الدنيا ويبين لنا بأن هذه الحياة الدنيا لا تساوي شيئا عند الله سبحانه وتعالى ولأجل ذلك نعرف لا ندرك أن النبي صلى الله عليه وسلم لم لم آه، يعيش في هذه الدنيا غنيا ولا ولا ملكا بل عاش فقيرا وعاش زاهدا في هذه آه، الحياة الدنيا ولذلك ينبغي لنا أن نتعزى بالنبي صلى الله عليه وسلم ونستنى بسنته صلى الله عليه وسلم في هذا الأمر وأن نعلم أنه, أنه مع ما طالت هذه الدنيا وما بعده طائل ولنعلم أن هذه الحياة الدنيا لا تساوي جناح بعوضة عند الله سبحانه وتعالى ولنترك الدنيا قبل أن تتركنا لأنه مع ما عشنا فيها فسوف نترك هذه الحياة الدنيا ولنعمل ما ينفعنا في الدار الآخرة ولمع عباد الله أنه ما مع ما عملنا من عمل صالح لا يكون مقبولا عند الله سبحانه وتعالى إلا إذا توفر فيه شرطان الشرط الأول الإخلاص لله سبحانه وتعالى لا بد من إخلاص أعمالنا لله سبحانه وتعالى والشرط الثاني المتابعة للنبي صلى الله عليه وسلم لا بد أن نتابع جميع أعمالنا النبي صلى الله عليه وسلم ولا نعمل إلا وفقا لسنة النبي صلى الله عليه وسلم ولا نبتدئ في دين النبي صلى الله عليه وسلم ما لم يأتي به النبي صلى الله عليه وسلم من عند الله سبحانه وتعالى وبهذا يكون أعمالنا مقبولة عند الله سبحانه وتعالى ويعجرنا الله سبحانه وتعالى عليها adúgbẹ́ fún ọlọ́wọ́ bá alékiọlá àtọrọ ìkẹ́ àti gẹ̀fún ànábì sallallahu alaihi wasallam ajọlọ́wọ́ bá alékiọlá kọ́tàbà àtàríkùn kẹrẹ àríkùn orí ajẹ́ ìjẹta rẹ̀ báwọn sàábẹ́ ànábì àti gbogbo àwọn tó ẹjá lọ lè mà lámàdájú kí ọlọ́wọ́ bá ọba tó dáwa ọba tó fẹ́ràn wa ni ọba tí ó sì láàánú wa ni inú ìfẹ́ tọ́lọ́wọ́ fẹ́ wa òun náà ni ìkìlọ̀ tí ń kìlọ̀ fún wa nípa alé ayé tó sàlàyé fún abáyé tẹ́rí tó jẹ́ ká mọ̀ pé ayé ò já máa kankan kó má wò lójú wa kó má bàbàrà nínú ọkàn wa bákan náà nínú àánú àti ìkẹ́ ànábì sallallahu alaihi wasallam tí ànábì jẹ́ oníkẹ́ tí ànábì jẹ́ fún àlìúmà rẹ̀ náà ni àwọn àlàyé tí ànábì sallallahu alaihi wasallam náà ń ṣe fún wa nínú àwọn àdísì rẹ̀ tó lálàáfíà nípa bí ilé ayé ìṣèrí òun náà ló fà á pé tá a bá wo ànábì sallallahu alaihi wasallam irú ìgbésí ayé wò lànàbí sallallahu alaihi wasallam gbé tẹ́ ànábí ìgbésí ayé olówó ni àbúgbésí ayé tálíkà tẹ́ ànábí sallallahu alaihi wasallam gbésí ayé ọba ni àbí ànábí sallallahu alaihi wasallam ànábí ìgbésí ayé ẹrú ìgbésí ayé ẹrú fọ́lọ́wọ́ bá àríkẹ́ọlá tó dá bá wọlé yìí a rí pé ẹ̀kọ́ láńlá ń bẹ̀ẹ̀bẹ̀ fún wa fún ẹni tó tó bá jẹ́ pé ó bá ṣe déédé ìyá ìsinsin ni tàà bá gbé sórí òṣùwọ̀n ilé ayé bá lè wọn ìdíyẹ òṣìṣẹ́ ó wà ní ànábì ní ọlọ́wọ́ bá àríkẹ́ ọlọ́wọ́ bá ti fún kèfèrí ní omi gẹ̀ẹ́kan mú nílé ayé àmọ́ nítorí pé ayé yóò jẹ́ nǹkankan nítorí pé ayé asán òun náà láyé yìí òun náà lọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlá ló fi tẹ́ gbogbo ẹ̀ kalẹ̀ ìfúnkúnfí ó sì máa bá nílùlé ayé kò ní rí jẹ kò ní rí mu ẹni tó bá ti wá ma tí wọ́n ń pè láyé irú ẹni bẹ́ẹ̀ kò ní máa wá bọ́hùn irú ẹni bẹ́ẹ̀ kò ní máa wá kàrùn sọ ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá pèrè ọlọ́run á sì ń jọ́sìn fún ọ ìrẹ ọlọ́run òun náà ló fà tó fi jẹ́ pé tó yẹ ká múra sí nílé ayé òun náà ni bá ṣe máa ṣe láti kún fún àwọn jẹ́ dáadáa àwọn tí olóore tọ́lọ̀ọba àríkíọlá pàwà láti ẹka ṣe tẹ́bù ti wà ní al-Qur'an tọ́lọ̀ọba àríkíọlá ni wal-baqiyatu s-salihatu khayrun 'inda rabbika thawaban wa khayrun amala àwọn àtẹ́kùbọ̀ dáadáa àwọn gbólóhùn rẹ̀ àwọn subhanallah àwọn la ilaha illallah àwọn tẹ́ dáadáa àwọn tẹ̀lé tọ́lọ̀ọba àríkíọlá òun náà làwọn àtẹ́kùbọ̀ dáadáa òun náà ni ó wúlò fún wa lẹ́yìn gbàtẹ́ ẹ̀bá jáde láyé tán òun ẹ̀wà rí tẹ́ dáadáa ta ní ká múra sí ẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ó ti sàlàyé fún wa níbàmù pẹ̀lú àwọn àyà nínú al-Qur'an àti níbàmù pẹ̀lú àwọn àdíṣà Ànábì sallallahu alaihi wasallam tó lálàáfíà pé gbogbo bẹ́yàn bá ṣe wù kó ṣiṣẹ́ tó gbogbo bí sẹ́wọ̀n bá ṣe wù kó níbẹ̀ májẹ̀mú alákọ̀ọ́kọ́ inú àwọn májẹ̀mú yìí òun náà ni ikhlasul amali lillahi subhanahu wa ta'ala òun náà ni pé gbogbo tẹ́tẹ̀ bá bẹ́ ṣe agbọ́dọ̀ sí àfọ́mọ́ rẹ̀ fọ́lọ́wọ̀ bá rí mọ́jíṣẹ́ nítorí káwọn yóò bá máa pariwo rẹ̀ mọ́jíṣẹ́ nítorí káwọn yóò bá máa sọ pé èèyàn dáadáa ni ọ́ àbíkán bá pé onímímọ̀ ni ọ́ àbíkán bá sọ pé olówó ni ọ́ àbíkán bá sọ pé alágbára ni ọ́ mọ́ṣiṣẹ́ nítorí káwọn yóò bá máa bàbàrà rẹ̀ máa ṣiṣẹ́ nítorí tọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlá máa ṣiṣẹ́ nítorí ti ẹnìkan torí pé òun nìkan òun náà ló lágbára láti san lẹ́sàn iṣẹ́ tó bá ṣe eléyìí òun náà ni mọ́jẹ̀mọ́ àkọ́kọ́ inú gbogbo tẹ́tẹ̀ yẹn bá ṣe kọ́kọ́ gbìyànjú láti fọ́ ọkàn rẹ kúrò níbi kárí mi má nítorí ẹnì kankan Ànábì sallallahu alaihi wasallam ó ní ọlọ́ọ̀bá àdíkẹ́ ọlásọ́ ipé mọ̀dá àmìlà àmàlàn ẹ̀ asọ́ọ̀kà bí i máa ìgbẹ́ ìrí tàlọ́tùhù wọ̀ ṣìrìkà Ànábì sallallahu alaihi wasallam ní ọlọ́ọ̀bá àdíkẹ́ ọlá ó ní ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ kan bí tẹ́hùn bá ṣe wù ó wá pa èmi àtẹlòmí ìpapọ̀ yàní ó ti sẹ́yẹ̀ nítorí tọ́lọ́run àwọn tó ṣe nítorí ìtàwọn kan náà nítorí kan bá máa yìí àbí nítorí kan bá máa pálé ọlọ́ọ̀bá alékiọlá ní taraktuhu wa shirkahu ọlọ́ọ̀bá alékiọlá ní òun ó ṣe kíni òun ó pàátì àti nǹkan tó papọ̀ mọ́ àtòun àtẹni tí wọ́n jọ pa nǹkan papọ̀ mọ́lọ́ọ̀bá alékiọlá ọlọ́ọ̀bá alékiọlá ló wọ́n pa wẹ́tì òun ní nǹkan òun ní òun fi ṣe iṣẹ́ tá a bá ṣe fọ́lọ́ọ̀bá alékiọlá 100% ó gbọ́dọ̀ jẹ́ torí tọ́lọ́ọ̀bá alékiọlá kọ́lá tó bá ṣe ní 99.9% tó wá fi 0.1 ẹ̀ tó fi ṣùgbẹ́ lómi ọlọ́ọ̀bá àríkẹ́ ọlọ́ọ̀ ní gbà lọ́wọ́ rẹ̀ àfi kí gbogbo ẹjẹ́ tọ́lọ́ọ̀bá àríkẹ́ ọlá látara àti eléyìí òun náà ló fà tó fi yẹ ká kọ́kọ́ wó bẹ̀ ń wò tàà bá wò nínú tẹ́ tàà ń ṣe ẹlẹ́ẹ̀kejì nínú májẹ̀mú òun náà ni mùtábàátú alìmùtábàátú lirrasul òun náà ni ká máa wá fi tẹ́ wa ká máa fi tẹ̀lé ànábì sallallahu alaihi kí iṣẹ́ wa kó máa jọta ànábì sallallahu alaihi wasallam ká máa jọ sí fọ́lọ́wọ́ bá àlékí ọlá lọ́nà kan àyàfi ọ̀nà tí ànábì sallallahu alaihi wasallam mọ́lá kàrí fún wa káwọ ní ìjàdí ọkàn wa bóòlù ànábì sallallahu alaihi wasallam ti sàlàyé fún a lálí ọkàn nípa àwọn tó yẹ ká lálí ọkàn nípa rẹ̀ kí lànábì alaihi wasallam sàlàyé fún wa nípa bá a bá a ṣe kí wọn ọ̀nà olàdẹ́bí gbá sàlàyé ẹ̀ fún wa bóòlá ṣe yọ sàká bóòlá ṣe ṣe hajji bóòlá ṣe kí gbàwẹ̀ gbogbo àwọn nǹkan táàmà ṣe nínú ìjọsìn pátápátá agbọ́dọ̀ mú látọ̀dọ̀ ànẹ́bí sallallahu alaihi wasallam ni gbogbo sẹ́tẹ̀ yẹ bá ṣe tí ò bá mú látọ̀dọ̀ ànẹ́bí sallallahu sọ ẹnikẹ́ni tó bá dá àkẹ́kẹ́ kalẹ̀ sínú ẹ̀sìn wà yìí tí ó sí ń bẹ̀ tẹ́lẹ̀ fọwọ́ rọ́d ọlọ́wọ́ bá àríkẹ́ ọlọ́wọ́ nígbà alọ́wọ́ yóò já padà fún ni ẹlùmí ọmọ wá sọ wípé òun kọ́ lòun dálẹ̀ òun bá àwọn nǹkan tí wọ́n ń ṣe òun náà lòun ṣe anábì tó sọ fún wa nínú rìwáyà míì ó ní màdà àmìlà àmàdàn ẹni tó bá sí àṣẹ ń bẹ̀ tí èsì pa anábì sallallahu alaihi wasallam ló mú iṣẹ́ náà wá fún wa rọ́jú ọlọ́wọ́ bá àríkẹ́ ló dá padà fún rẹ̀ ní bẹ́ẹ̀ kò ní gbà lọ́wọ́ rẹ̀ kí láàmà wá dàmú ara wa sí lórí àdádálẹ̀ tó jẹ́ pé ọlọ́wọ́ bá àríkẹ́ ló ní sọ́gbà nígbẹ̀sán lórí ẹ̀ àátún lẹ́tọ̀ sí ìbéèrè lọ́dọ̀ ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá pé ta ló ràn ọkọ̀ òṣè ni àátún lẹ́tọ̀ sí ìyà lọ́dọ̀ ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá látara pé ajọ́sì fọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlá pẹ̀lú tọ́lọ́wọ́ bá àríkẹ́ olóòfin rà nẹ́bí sallallahu alaihi wasallam tiwa so látara di eléyìí ẹ jẹ́ ká sọ́ra bá a bá ti ń gbìyànjú láti ṣe dáadáa bá a bá ti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 وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم